alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi ja'ala fi muhammadin uswatan hasanatan lana fi tawadu' ọba tí ó fi ànábíwá muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe àpèjúwe dáadáa fún wa níbi ìwáre nínú àwọn ìwáre náà òun náà ni tẹríba ọlọ́run ọba tó gba nábì kalẹ̀ fún wa tí ò já parẹ́ tí ò já parun látara ìgbéraga tó gbé kalẹ̀ fún aká máa kọ́sẹ̀ rẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba náà wassalatu wassalamu alayhi àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bà nabina wa ala alihi wa sahabi kọ́bà gbogbo àwọn ará ilé pátá àti gbogbo àwọn sahaba lápapọ̀ ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa tawadu rasulillahi sallallahu alayhi wa ní tá a fi bánu sọ̀rọ̀ lẹ́ni òun náà ni ìtẹríba nabiwa muhammad tó jẹ́ àwòkọ́ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ìtẹríba ó wà nínú àwọn ìwà rí àtàwádọ́ min khisal al-Mustafa sallallahu alayhi wa sallam alhamida ìtẹríba yìí ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìwà tọ́lọ́wọ́n bá aláàbùn anábùwà Muhammad kí ni wọ́n ń pè ní ìtẹríba náà àtàwádọ́ karahiyatu ta'azim nafs òun náà ni kéèyàn ó kórìíra láti máa gbé tóbi kéèyàn ó kórira láti máa gbéra rẹ̀ tóbi lójú ẹlòmíì wọ́wọ́ ìdáhàrú àtànázólì anìlẹ̀mọ̀tẹ́bàtì lima yòrọ́dù tààzímù òun náà ni kéèyàn sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ nípò tó wà ipò tó wà ipò tó ga ni kéèyàn wá sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ bí ìgbà tí ò sí nípò náà látara àwọn ìṣesí àtàwọn àwa rẹ̀ ẹni tá a sì wí yìí ẹni tó yẹ kí àwọn èèyàn kí wọ́n máa gbé tóbi ni nítorí pé ọlọ́run ọba gbé e tóbi bọ́lọ̀ ń ṣe wá gbé tóbi yẹn òun ọ̀wá ríra rẹ̀ òun wá ríra rẹ̀ ńlẹ̀ ni wọ́n pè ní tàwádọ̀ ọlọ́mùbọ̀n anábì wa muhammad sallallahu alayhi wa sallam wa rasulu allamahu rabbuhu àtàwádọ̀ a linaktadiya bi ọlọ́run dìídì fi ìwà yìí ó fi jí nkẹ́ ànábì ọlọ́run ọba bùn ànábì níwà náà ọlọ́run tó pa á láṣẹ ipe kọ́ wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ máa yàrá kibiriyaha lillahi azza la sharika lahu ká máa ṣègbéraga ìròyìn kan ni tó jẹ́ pé kò sẹ́nìkan tá a lè fi ròyìn lẹ́yìn ọlọ́run ọba torí náà ló tóbi jù sí nǹkan mìíràn tó tóbi lẹ́yìn rẹ̀ mọ́ ẹ rí gbogbo àwọn ẹ̀dá tó bá kù lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ gbéraga àwọn ìwà tó yẹ ká kọ́ sí lára ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba pa ànábì láṣẹ a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ìrẹ́ Muhammad má ṣàìlera rẹ lẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń tẹ̀lé ọ má ṣe gbéraga níwájú wọn má tẹríba fún wọn rẹra rẹ lẹ̀ má ṣe bó ṣe tó fáwọn olùgbàgbọ́ òdodo tí ń tẹ̀lé ọ suratul hijr quran fifteen aya eighty eight ni ọlọ́run aláàtí ńlá amọ́lẹ̀ yìí pé ìrẹ́ Muhammad ìwọ mo fẹ́ràn jù lóòótọ́ ìwọ ló tóbi jù àmọ́ máa rẹra rẹ lẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo kan lè bá a súnmọ́ ẹ̀yọ́ miami mazahiru tawadu'il muhammadi sallallahu alaihi wasallam ẹ̀rí àwọn ẹ̀kọ́ tí ànábì kọ́ wa tó yẹ kí gbogbo wa ká fi ṣe ìwà o gbogbo àwọn lọ́lá gbogbo àwọn onípò gbogbo àwọn àfẹ́sìn gbogbo àwọn tọ́lọ́wọ́n bá fún ní iyì tó fún ní àpọ́nlé láwùjọ gbogbo àwọn tọ́lọ́wọ́n sọ̀dọ̀gá láàyè tá a wà ànábì lọ́lọ́run ni a kọ́ sí i nínú àwọn ìta kọsí lára nàbì òun náà ni ìwà tẹríba àròsúlù yẹ́kara ìtara nínú àwọn ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà rẹ̀lẹ̀ tá a fún ànábì òun náà ni pé ànábì kórìíra kéèyàn máa yìn ín kẹmọ wá yìn ín láyìn gbòòrò kẹmọ wá pè yín ní tí ò jẹ kẹmọ wá gbé e sípò tí ò débẹ̀ bí máa pa ànábì lọ́lọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì sọ àwọn sàhábà ànábì ni la tuturuni. Kama atọ́rọ́tì nasara ibùn mariama ẹ má yìn mí láyìn boro ẹ má pè mí ní tí ì jẹ́ ẹ má gbé mi sípò tí ì tó gẹ́gẹ́ bí àwọn nasara tí wọ́n sì gbé ọmọ mariam sípò tí ò tó bẹ́ẹ̀ wọ́n yìn láyìn boro wọ́n pè lọ́mọ ọlọ́run wọ́n pè ní igbákejì ọlọ́run àwọn kan tún pè lọ́lọ́run gan fún rẹ̀ anábìnrin ẹ má sọ èmi dà bẹ́ẹ̀. wa innama ana abdun èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí ọlọ́run ni mí o ẹrú ọlọ́run lásán ni mí o tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ tẹ fẹ́ dárúkọ mi àbí tẹ fẹ́ pè mí ẹrú ọlọ́run ni ẹ máa pè mí o wara rasuluhu àtòjíṣẹ́ rẹ̀ ẹrú àtòjíṣẹ́ nìkan mo jẹ́ ẹ má tó pè mí ní nǹkan mi mà eléyìí ọ̀rọ̀ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tí wọ́n ń pè ló tí wọ́n ń gbé wa sípò tá a tó tá a wá dákẹ́ àkọ́sẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni bá sì gbé sípò tí ò tó tí wọ́n ń pè lóko tí ò jẹ́ yọ padà tẹ́ ni bẹ́ẹ̀ bá fẹ́ tẹ́ kéèyàn kọ́sẹ̀ anábì nínú àwọn ìtẹ́ríbà anábìwá Muhammad yẹ́kara al-qiyama la anábì kórìíra ní kọ́ máa bọ̀ wá kéèyàn wá dìde fún kọ́lá Abu Umama ọ̀kan náà àwọn sàhábà wọ́n ń pọ́kọ̀ ní Abu Umama radiyallahu anhu ọlọ́run bá ó ní kharaja alayna rasulullah sallallahu alayhi wa sallam wọ́n lé ànábì jáde sí wa ànábì jáde ó jáde sí wa fakumna lahu àwa dìde fún gbogbo wa dìde faqala ànábì wa sọ pé la takumu kama takumu li a'ajimu yu'azzimu ba'daha ba'da ẹ má fún mi mọ́ o fún mi mọ́ ẹ bí n bá ti ń bọ̀ ẹ máa dìde fún mi gẹ́gẹ́ bí àwọn e, àwọn ọba jẹ nípa àwọn elédèkedè bí wọ́n sì máa ń dìde fúnra wọn àlẹ́ àájìmù e, àwọn tún rèsè lárúbáwá tí wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn wọn a máa dìde fẹ́lẹ́rì wọn ẹ má dìde fẹ́mi wa qala innama ana akulu kama ya'kulu al-abd sẹ́rí mi tí mo wà wájú yìí ẹrú ọlọ́run ni mí èyí ń jẹun báwọn ẹrú ọlọ́run ṣe máa ń jẹun ni wa ajlisu kama yajlisu al-abd èmi á sì máa jòkó bí àwọn ẹrú ọlọ́run ṣe máa ń jòkó ẹrú ọlọ́run ni mi ò èmi yé sọ ọlọ́run ẹ má dìde fún mi o ẹ̀yọ́ máa ya àwọn nǹkan tá a kọ́ sí lára ànábì ni bẹ́ẹ̀ lómi máa ń bọ̀ gan náà bá dìde fún inú ó sì máa bí inú wọn máa bí pé kí ló dé tẹ́ dìde fún mi ànábì tán ní ká kọ́ sí bí ṣe máa ń ra rẹ̀ ńlẹ̀ ni. yẹ́kara òrùra ìdàtà àmàmà ànábì kórìíra kí èèyàn wà níwájú rẹ̀ kí èèyàn máa wá gbọ̀n gẹ́gẹ́ bíi ọ̀gá sọmọṣẹ́ àbọ̀mọṣẹ́ sọ̀gá dákàlà rọ́jùlọ àléhìn wọn arákùnrin kan ọwọ́dọ̀ annabi bó ṣe wọbẹ̀ fa àṣọ bátìrù ráìdà ní ìgbọ̀n rírì kéèyàn ọmọ wa gbọ̀n lẹ́nu kọ́ máa gbọ̀n lẹ́sẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí mu ní máa gbọ̀n lẹ́nu ní gbọ̀n lẹ́sẹ̀ ráìdà kéèyàn máa gbọ̀n látara pé mínú àìbáṣiṣe látara rírí torí fàkọ́lá lá ànábì wa sọ fún pé hawwin ala nafsik fara rẹ balẹ̀ fa inni lastu malika èmi yẹ sọba o èmi yẹ sọba tí wọ́n máa ń gbọ̀n fún èmi yẹ sọba innama ana bunu mur'atin min quraish ọmọ ìyá kan ni mí nínú ìran quraish arábìnrin yìí tó bí mi yìí káná ti ta àkólè kọ̀dídà èèyàn bíi tiyín náà ni tí máa ń jẹ ẹran tó gbẹ ní máa ń jẹ ẹran tó gbẹ jẹ kò sẹ́yìn náà ọmọ èèyàn ni mí ọmọ èèyàn ni mí èmi èsì nǹkan mi lẹ́yìn pé ìyá kan ló bí èmi náà bóò ni wò ó ṣe wàá máa gbọ̀n rìrì fẹ́mi èmi yé sọ lọ́hùn bí èmi náà ni èmi náà níyà ọmọ obìnrin lèmi náà káàna ya amadu filibeyi ti wọ́n nínú àwọn ìtẹríba nábì àti ìwà rẹ̀ lẹ́rẹ̀ wọ́n ní a máa bá àwọn ìyàwó rẹ̀ ṣiṣẹ́ ńlé kàlínsánilá áádì gẹ́gẹ́ bíi àwa tí a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ náà sì máa ń bá àwọn ìyàwó wa ṣiṣẹ́ wọ́n ní bá ànábì ṣe wá tó nínú ipò bó ṣe bíṣì tó nínú iṣẹ́ dáwà bí kò ṣe ráàyè tó wọ́n ní a máa bá àwọn ìyàwó rẹ̀ ṣiṣẹ́ a sì máa fi àwọn iṣẹ́ tó yẹ kí àwọn èèyàn náà máa ń dá sí fúnra wọn ànábì a máa dá sí fúnra rẹ̀ lamma su'ilat ummuna Aisha radiyallahu anha nígbà tí wọ́n bí ìyá wa Aisha ọlọ́run bá yọ́nú sí àni amali yìí filibeeti wọ́n bí ìyá wa yìí pé àwọn kan títà nábì ọwọ́ àánú lẹ́kọ̀ọ́ ní jáde kí ni máa ń ṣe ìyá wa Aisha ó ní kánà fi mẹ́hìnà ti ahlihi ó ní ẹ̀rí ànábì ní máa ń bá àwọn ìyàwó rẹ̀ ṣiṣẹ́ lé gbogbo àwọn iṣẹ́ tóbìnrin máa ń ṣe nínú ilé táwọn náà ti mọ wọn là nábì àmọ́ kún àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ àmọ́ bá wọn ṣiṣẹ́ wa Aisha pé àníkìlà nábì máa ń ṣe nínú ilé ó ní ara káàna yakhsifu náàlà tí bàtà rẹ̀ bá já kìí gbé fẹ́ nìkan kọ́ bá so òní máa ń dá nǹkan rẹ̀ so wọ̀yà xeyìtú sáwùbá tí aṣọ rẹ̀ tó bá sì ya òun ó mú abẹ́rẹ́ àtòwú òun yóò máa gán nǹkan rẹ̀ yóò máa fi ran yóò máa gán yóò máa ran fún rẹ̀ kò ní gbé fẹ́ nìkan ànẹ́bì tọ́dẹ́pọ̀ ló tóbi jù ní gbogbo tọ́lọ̀ ń dànù ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ tọ́mọ̀ kó wò lè dá nǹkan kan ṣe mọ́ ọwọ́ àjòkólẹ̀ wẹ̀rú ọmọ ọmọ àwọn èèyàn lẹ́rú ọmọ pẹ́rú ni wọ́n náà ọwọ́ ọmọ àwọn èèyàn lẹ́rú wọ́n ní wa ya'malu fi baytihi kama ya'malu ahadukum fi baytihi gbogbo àwọn kan tẹ́ ẹ̀ máa ń ṣe ń léwu gbogbo ẹ̀ náà ni ànábì náà máa ń ṣe ń lé pẹ̀lú wa bó ṣe tóbi tó yẹn ìyàwó Aisha yín ròyìn ànábì ó ní káàna yóò náà kí sáwọ́bàwò ó lé ànábì yìí máa ń fọṣọ ara ẹ̀ fún rẹ̀ nígbà míì yóò mú aṣọ yóò sì fọ tí yóò sànkan rẹ̀ ọ̀yá àlefu dáa bàtà wọ́n lànà bí ó sì jáde yọ́ lọ lè gé koríko fún ẹran rẹ̀ òun náà ni ó tún fún wọn jẹ ní mọ̀ fún àwọn ẹran rẹ̀ ẹran tí ń sìn ànábì ní mọ̀ fún wọn lóúnjẹ fún rẹ̀ ní ó jáde ni ó fún wọn lóúnjẹ ẹni tó lọ́n dá tọ́jẹ́ pé ló tóbi gbogbo àwọn ẹ̀dá ọlọ́run wọ̀nyá kìdìm náà sá ànábì àmọ́ sí kìdìmọ́ fún rẹ̀ kìdìmọ́ ni gbogbo àwọn nǹkan tó ní í ṣe fún rẹ̀ tọ́jẹ́ kọ́ bẹ́ẹ̀ yẹn kò ní bẹ́ẹ̀ yẹn yọ́ bí kéèyàn fẹ́ bomi bí kéèyàn fẹ́ mú kankan ànábì ọlọ́lẹ̀ ṣe nǹkan fún rẹ̀ àwọn sì ń bẹnu lé wọ̀yẹ̀ kí mo bẹ́ẹ̀ ta ànábì àmọ́ amúgbálẹ̀ àmọ́ agbanulé yóò gbanulé tí ó mọ́ ìgbálẹ̀ yóò fi gbálẹ̀ gbanulé tí ó mọ́ la ilaha illallah wọ̀yẹ̀ àkùlù má alìkáàdì ànábì àmọ́ jẹun pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ànábì àmọ́ jẹun pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ọmọ ọ̀dọ́ tí wọ́n bọ́ ọmọ rẹ̀ jẹun rí àní ìkọ́sẹ̀ ànábì lọ́kàn ìkọ́ṣà ànábì òun lọ́kàn wa yahmilu bida'atahu min as-suq wọ́n ní ànábì bá sì lọ́jà ó bá lọ́jà ìtọ́bára lọ́jà yóò gbé nǹkan rẹ̀ lọ́wọ́ wálé ni ojú òní tì láti gbé wálé fún rẹ̀ ní ọ̀fà nǹkan lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam eré ìjà mọ̀ pé ànábì onítẹ̀ríba ni ó tóbi ó wá sọ̀rọ̀ àyè kalẹ̀ gbogbo àwọn náà tọ́lọ́wọ́n bá aláà ti gbọ́lá fún ọlọ́run fún wa lówó ó fún wa ní mímọ̀ ọlọ́run bá aláà ó fún wa nípò ọlọ́run fún wa láṣẹ ẹ̀já máa rẹ̀ ra wálẹ̀ sàárè ni ó gbẹ̀yìn kó wá ẹni tọ́lọ̀ ń fẹ́ràn jù tó tóbi jù nílẹ̀ rẹ̀ ńlẹ̀ yìí nínú àwọn ìwà nábì káànà yá àkúdú bí mọ̀ṣúra tí aṣáábì hì yìí máa ń fọ̀rọ̀ lọ àwọn sàhábà àwọn tí wọ́n ń tẹ̀lé wọn kò fojú tẹ́ḿbẹ́lú wọn kò fojú kéré wọn ọlọ́ngbé ọ̀gá sọ́dọ̀ àwọn tó kó sí ọ̀dọ̀ rẹ̀ èmi lè nílà àká ìjù àmọ́ wọ̀ lọ́lọ́ngbọ́lá fún ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run dá wọn ó fún kálukú lẹ́bùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú àwọn ìtẹríba ànábì ni pé ànábì ṣe apàṣẹ wàá ipò tí n bá ti sọ ipò tí n bá ti sọ tí n bá ti ṣe èmi náà lọ́ọ́ ga yín ẹ gbọ́dọ̀ mọ̀ sí ànábì fọ̀rọ̀ lo àwọn sàhábà ọ̀pọ̀lọ́n ti pa aláṣẹ tó ní washawirhum fil amr ọlọ́run nílẹ̀ ànábì bá wọn ṣe mọ̀nà bá wọn ṣe mọ̀nà nítorí pé gbogbo àwọn sàhábà yìí gbogbo náà ọlọ́run fún ní làákàyè àmọ́ ọlọ́run ọba ọfẹ́ suratu ali muran quran three aya 159. fifty nine lọ́lọ́run ti ní ká nàbí ọmọ gbà mọ̀ràn nígbà tí ẹni tá à ń sọ jìbìrì ìlú kalẹ̀ fún ta ni ọmọ gbà mọ̀ràn lọ́wọ́ èèyàn kí lọ́wọ́ adé tí wò ní gbà mọ̀ràn lọ́wọ́ àwọn tí wọ́n ń tẹ̀lé ọ ọwọ́ di irun mọ́lẹ̀ oye ọwọ́ di garaba apàṣẹ wá sórí bọ́ọ̀bá ti gbà mọ̀ràn bọ́ọ̀bá ṣubú wọ̀ nìkan lọ́ọ́ da ṣubú ọlọ́run ní já ṣubú nínú àwọn ìwà anábíwá muhammad la yatamayyasu baina sahabihi e ní dáàmà láàrin àwọn sàhábà tó bá jòkó wọ́n bá ń sọ̀rọ̀ òun náà máa ń ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ ayé ànẹ́bì náà máa dá sí ànẹ́bì wàá jòkó láàrin wọn débi pé ẹ nímà pa ànẹ́bì lọ́wọ́ láàrin wọn wọ́n ní ìdàjá àlùkàríbù ẹni tí kọ̀mà ànẹ́bì rí tó bá ilé Muhammad yóò ma béèrè ni pé ta ni Muhammad tó wọ́n máa náwó sí pèsè rí arákùnrin yẹn òun là nábì wa níbẹ̀ láàrin kò gbére sípò ńláńlá kan nínú àwọn ìtẹ́ríba anábì sallallahu alaihi wasallam yazuru masakin anábì a máa lọlé wo àwọn tálíkà anábì a máa lọlé wọn àwọn tí ò ní sẹ̀mọ̀pá wa àwọn tó bá nílà a máa lọlé wọn àwọn tó bá sì nílà a máa sílẹ̀kùn fún tànábì ò rí bẹ́ẹ̀ gbogbo àwọn tí ò ní anábì ọmọ ọbẹ̀lẹ̀ wọn o sáhàlù ọmọ hanif olódìsí ọlọ́run yá àti tó àfá àlùmùsùlùmí ànábì máa kalẹ̀kùn àwọn tó jẹ́ ọ̀lẹ nínú àwọn mùsùlùmí ẹni mo wá kì í náà ni mo wá bẹ̀yìn wò wọ̀yẹ̀ sóòrò hùm wọ̀yẹ̀ àwọn tó mọ̀dọ́dọ́ hùm àwọn tó bá rẹ̀ láàrin wọn ànábì wọn máa lọlẹ̀ kí wọn wọ̀yẹ̀ ṣáàdù janaza hùm èyí tó bá kú láàrin wọn nínú àwọn ọ̀lẹ tálíkà ànábì ó dìde ńlé yóò lọ bí janaza hùm ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ànábì yóò fojú pẹ́ nìkan kan rẹ́ àtọlọ́lá àti tálíkà àtẹnitóní àtẹnitóní gbogbo wọn lànábì máa ń tẹríba fún ànábì àṣìmá bọ̀wọ̀ wọn ànábì àmàrẹ́ra rẹ̀ ńlẹ̀ fún wọn wọ́n ní kọ́dà ànábì àmà gun himar ànábì àmà gun kẹ́tẹ́kẹ́tẹ́ yóò wá gbé ọ̀kan náà àwọn sàábà sẹ́yìn ànábì ó gbé yàn sàmà pé ọ̀yẹ́ kí wọ́n gbé òun ni yóò wá gbé yàn nínú àwọn ìwà ànábì sallallahu alaihi wasallam wọn méke tí wọ́n ń ṣeré ànábì àlọ́dọ̀ wọn àfọwọ́ra wọn lérí àsàdúrà fún wọn ànábì ọ̀pọ̀ àwọn lẹ́rìn ànábì ó béèrè àláfíà wọn eléyìí ni ìwà òjísọ́lá muhammad sallallahu alaihi ẹni tààrà náà sí gbogbo ayé ọlọ́run dá pẹ̀lú tẹríba káwa náà kọ́ sí tẹríba náà lára rẹ̀ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh